ìfàmùyíwá ọ̀rí ìfọwọ́gbé ọ̀ ọ̀sìn ní ṣífádá tó ráwọn bàbá rẹ wọn sì dárí ọ̀rí lórí ọ̀rọ̀ àìsàn kábíyèsí ló yá pé ọ́ torí bàbá ti ń bẹ lórí àìsàn yìí yóò ti mọ lọ bí òṣùpá kan báyìí òye sọgbọ́n tá àti ìdá àti jáwé kódà àti wégbò síbẹ̀síbẹ̀ àrọ́nà àbáyọ yorùbá sì bọ̀ wọ́n ní tíṣòbí àti òbá dégbò. olùgànbílà kéésì. ó ṣe wọn ọ̀tún níta fi pè ọ́ nù dákun ìfàmù ìwà. ẹ ṣeun babolóye ìlú yóò kú ní bàjẹ́ bàbá ó pẹ́ pẹ́pẹ́pẹ́ bí ewé àpẹ́ adé ó pẹ́ lórí bàtó ó pẹ́ lẹ́sẹ̀ àṣẹ ó sì pẹ́ lẹ́nu kọrin kése ọ̀pá pòrò gbọ̀ọ̀rọ̀ tẹ́fín kó wa jẹ̀pẹ́ yìí elédè onídó ṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ wò ó ẹ bá fa ní gbólóhùn ẹ bá fa ní gbólóhùn. ìfowópamọ́. ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe àwọn láwo ìwọ láwo èmi nìkan lọ gbèrè wá wò ó bó bá ti rí ni owó o má fèrè fọbi má fòlòlò fọhùn iwájú ọpọ́n fa ọgbọ́n ẹ̀yìn ọpọ́n fa ọgbọ́n olùmúlọ́tún ọlọ́kànràn lọ́sì àárín ọpọ́n ifá ìta ọ̀run ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yọrí alápòrè tọmọ aráyé pè lálápòkà bó bá ti rí ni wí bá fẹ́ mọ lójú àríyàn ire. Ah, ah. ṣe o ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ o àkànbí mo dúpẹ́ tó sùn o ah látìgbà tó ti lọ́wọ́ òsùn gbogbo ọ̀rọ̀ wa náà ò ń rí dáadáa náà ni ah, àwọn ọmọ ẹ̀ náà ti rí iléèwé yìí bá mi sọ̀rọ̀ wọn yọjú kó yọjú o jẹ́ kọ́rọ̀ wọn yọrí sí rere délẹ̀ o ẹ́ ah, olúwa ṣe o kí ló wá ṣe wọ. mọ́mí mọ́ máa dá wọn lóhùn àtìgbà tá a ti rí list tá a ti rí pọ́nmọ́ àmì yéèjì báyìí nínú wọn ti bàjẹ́ èmi ò dẹ̀ mọ̀gán tó ṣe wọn bóyá àwọn fẹ́ kàwé ni kí ló dé. ẹ wo màmí kò rí bẹ́ẹ̀ ẹni ẹ wo iṣẹ́ tẹ̀ ń ṣe yìí òní ẹ máa ṣàgbàfọ̀ ọ̀la ẹ máa dirun ọ̀tún lẹ máa pọ́n mítà ṣé ibi iṣẹ́ tẹ̀ ń ṣe yìí sìn lẹ́fẹ̀ẹ́ fi rán wa sí yunifásitì ni yunifásitì tá a dẹ̀ ń sọ̀rọ̀ yìí kì í ṣe secondary school eléyìí sìn amaragbá amarawo owó rẹ̀ ń sìn owó kékeré kọ́wó ńlá ni ìdè mi ń rò ojú pé bí a kémi kúkú dúró ọkùnrin lèmi èmi á máa lọ ṣiṣẹ́ owó tèmi bá dẹ̀ ń rí àti tẹ́yìn náà bá ń rí a máa kó papọ̀ ọmọ máa fi rán ọmọ wùmí ní skul ìrírí tèmi ní lọ́kàn ní ọmọ mi. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ kó rí dì í bọ̀dá mi sísè pé ìlà kò bí ẹ má wọrí ẹ̀yin nìkan dẹ̀ lọkùnrin inú ilé yìí bóyá kí èmi jọ ìmọ̀ mi kájọ máa ṣiṣẹ́ tí mọ́mì bá ń ṣe ìwọ̀n bówó tá a bá dẹ̀ rí ká máa fi rán ẹ̀gbọ́n mi lọ sí skul tàbí. gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ ló mi àti ibi tẹ́ ẹ̀ sọ dé gbogbo ẹ̀ ló mi tèmi náà lẹ́ ń rò ẹ̀ ń rò pé èmi nìkan ni wàhálà yìí dẹ̀ pọ̀ ọlọ́run ló máa bá mi yanjú ẹ̀ o ire tó wọlé dé yìí o èmi ò ní fọwọ́ ara mi lé síta ayọ̀ tó tẹ̀yìn lọ́wọ́ yìí ó máa bá yín kalẹ̀ ni wo ẹ̀yin ọkọ mi èmi ni mo máa wá rìn kúrin ẹsẹ̀ mi èmi alátiṣe mi ló máa mà ti ṣe ara ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ṣe máa kàwé yìí lákàyọrí ó mi àtọwọ́ ọlọ́run ọlọ́run ló máa bá mi gbé o kì í ṣe èmi náà o àwọn tó ń ṣiṣẹ́ tí mò ń ṣe tó ń rán ọmọ mẹ́wàá níléèwé ó wà ọ̀ọ̀ èmi ni máa wá rìn kúrin ẹsẹ̀ mi ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run á mi ṣe. ẹ̀yọ́wó mo ti bá yín ṣe oúnjẹ sílẹ̀ èyí má bá mi fọ̀ oúnjẹ yín nìkan lọ́gbẹ́ yín tẹ́tí lọ látàárọ̀ mo kàn sí rẹ́sì yẹn ni kò sí ẹja kò sí kọ̀ọ̀kan tó àrẹ́sì ẹ̀ díẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ ọlọ́run ṣe o mo ti pẹ́ ẹlẹ́dàá mi o. àkọ́fámọ́fá ní ṣàwọ̀ àkọ́fámọ́fá. akéde méde a máa ṣàwọ̀ akéde méde ifá tí mo kọ́ lánàá èyún rẹ tẹ̀ mo fẹ́ kọ́ ọ̀ràn ifá ọ̀hún fún mi lẹ́nu. rẹ tẹ bàbá mi hmm. babaláwo ntẹrẹrẹ ntẹrẹrẹ babaláwo gbàlàjà bí iná òwú adíá fún ìrẹtẹ̀ tó tẹ méjì tó là yẹbẹyẹbẹ ìrẹtẹ̀ tó tẹ méjì tó là bí ọbẹ̀ rẹkẹ ẹ wo bàbá mi bí ìgbà tẹ́bi ń pani tọ́lọ́sẹ̀ ń polówó ni o nǹkan kan bẹ lódùn okùn mi ti ń dùn mí ọkàn mi ò sí ń bi fá bàbá mi báyìí ọkàn mi ò sí ń bi fá o. awóyẹmí olókè mi lẹ́yìn ọ̀run ni. àwọn ò ní o bàbá mi. ọ̀fẹ́ ya ìyàkuyà lọ́mọ ọ̀gbọ́ mo ní kọ́ ọ̀ràn fá fún mi wọ́n ní nǹkan kan dùn ọ́ lódùn ọkàn kí ni ti ń dùn ọ́ iṣẹ́ wo ni wọ́n gbé wá fún ọ Eh, bàbá mi iṣẹ́ kan náà gbé wá fún mi mo sì ti wá gbogbo èròjà tí n ò lò pátápátá nǹkan ọ̀kan ló kù tí ń dá mi dúró mo sì rò pé bí n bá dọ́dọ̀ yín n ó rí. kí ni nǹkan náà. ewé pín ni bàbá mi. ewé. ewé pín ni bàbá mi. àwọn èèyàn mi. bá a lọ fẹ́ yàn wèrè. bàbá mi ẹja ah, náà bó ti rí gan ni kẹ́kọ̀ọ́ fún mi ní nǹkan kí n sì. Ah. àwọn èèyàn mi. Oh, ṣebí wọn lẹ́ni ajá bá wá lajá bá relé adífáféjì wò tí ó tẹjú wo lọ pé mo ya yẹn ń wèrè rí wọ́n gbéṣẹ́ kábàtà èèyàn jẹ́ dọ́dọ̀ mi rí ti rí tiẹ̀ wá ara ẹ̀ o àìjẹ́bẹ̀ ọ́ kàǹbùkù ń bò ló ti rí kàtàkàtà ọmọ ẹni ni ìbámọ̀dùn àwọn yẹmi ọba kà mi rí. ọ bàbá mi hmm? bẹ́ẹ̀ kẹ ọmọ ẹranko ò bá bàjẹ́ nugbó hmm? tọ́mọ èèyàn ò lè dunnú lé bàbá mi o. ẹnu ẹ kùndìkùndì ìdùn ní ọ̀pá ọ wo ti ń bá gbọ́ pé ọ̀yà ẹnikẹ́ni ní wèrè ọ gbádùn mi o ṣọ́ rẹ bí mo ṣe ń wí fún ọ yìí. bàbá mi mi ti gbowó o. ọ̀dà owó padà ọgbọ́ ìwọ ọmọ wípé babaláwo tí bá ń ṣe kààtọ̀ wọn máa ń pọ́n ni ṣé wọn bá kà lọ́wọ́ mi rí bó ti rí awóyẹmí ọmọ ẹni ìbámu jọ ni ìbámu dùn ún wá gbọ́ dá owó padà fẹ́ni tó gbowó lọ́wọ́ rẹ̀ mo sì fẹ́ mọ́rú wèrè náà tó gbéṣẹ́ náà wá fún ọ wá gbọ́ wọ́n kí ni burúkú yìí wọ́n bí ń tiẹ̀ tágbò ń bá jiná ẹ gbé wọlé kẹ́ ẹ bò dáadáa wọ́n fẹ́ débì kan ọgbọ́n ọgbọ́n tí mo sọ fún ọ ojú ẹ̀rọ gàdọ̀rọ̀ gàdọ̀ ó lè ọ fẹ́ yáyàn. ṣàyẹ̀wò. fimilẹ o ọ mọ̀ pé bọ́ bá fẹ́ káwọ́ ó gbé ọ àfi kọ́ ọ wá towó kun bọ́ọ̀ bá rí towó kun àwọn ò gbé ọ. síwọ náà ti gbàgbé olùfàkàn tó sọ̀rọ̀ ni ó ní èké pagbá igbá fọ́ ọ̀dàlẹ́pà wá àwò fàyà onínú rẹ́pọ̀ bí obì yàn ajá fún babaláwo tí fọ̀ pẹ̀lẹ́ ṣèké pípọ́n ni ó máa pọ́n láṣọ síwọ fẹ́ pọ́n láṣọ. èmi ò lè pọ́n láṣọ odò òdì àfi bọ́ọ̀ bá pọ́n láṣọ. òdì ajá ni orí mi ò ní jẹ́ kó pọ́n láṣọ ṣùgbọ́n má ṣèkà mọ́ mi ò bọ̀pọ̀ lẹ́sẹ̀ pé òkú ò sì lé pọ́n lásán ọmọ gbọ́dọ̀ mi làjọ kò fọ̀rọ̀ owó sí o wọn ò gbọ́dọ̀ bá tó sọ pé olùkòkò adẹ́mu òréré ògbèyẹ fún bàbá àmúlò orí owó orí atọ́ olólà tó káwọn kó lè. awo ṣé ìgbà sí èmi ló yẹ kí wàá bá yín láàfin hmm. tó fi wá jẹ́ pé lẹ́bọ̀ọ́ ọ̀dọ̀ ní àyìn ẹ̀yin lẹ ti ní kí wá bá yín. awo hm? ológun ẹrúkú baálẹ̀ ń tòrò gbé wọn hm. ní tí bá ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ẹni ẹ̀gún ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ oní máa ń ta lábẹ́ lọ mo mọ ohun tí ń lé mi awo o wá sáàfin mi tèmi àwọn olóyè tó wá dífá fún mi nínú àìlera awo ohun tó yọ lójú odù lọ́wọ́n ọ̀sọ́ àwọn àgbà sì bọ̀ wọ́n ní tí máa ń bani lẹ́rù jù bí ifá tá a dá tí ò létùtù. ohun hmm. hmm. tó sì yọ lójú odù ń jọ́nà àwọ̀ ọ̀sọ́ fún mi. ẹ ṣeun bàbá n ò lè wí n ò lè sọ nítorí pé ohun tí mo rí lójú ọpọ́n ọ̀fà mi ohun tó lé ní bí n bá sì ní wí fún yín lójú àwọn olóyè yín ah! ojú aláìdáni wọn mo fi wò yín ìdínú tí mo fi gbé e sínú awo tí mo lè wí jáde. èmi rẹ la wà ní elédùà òun ló ṣe kẹta wa ní hmm. n tí bá ń bẹ lójú odò gan-an ni kò sọ fún mi. bàbá awo mò ń gbọ́. ṣé rí ohun tí mo rí lójú ọkàn fáàmì hmm. òun ni wípé ẹ ti ṣẹ̀ sáwọn alálẹ̀ àwọn ni wọ́n ń bínú ẹ ti ṣàṣemáṣe àṣemáṣe tẹ́ sì ṣe òun ló fa gbogbo oríkèrídò tí ń ṣẹlẹ̀. awo. Hmm, bàbá èmi náà mọ̀ wípé mo ṣẹ̀ sáwọn alálẹ̀ mo mọ̀ pàápàá jùlọ mo ṣẹ̀ síṣẹ́ ìṣe ilẹ̀ bàbá mi ni. Hmm. wá gbọ́ awo yeye ọmọ ní máa ń gbọ́mọ ìrùkẹ̀rẹ̀ ní gbọ́mọ ọ̀run nìlà àgbà tán báyìí là á gbọ̀lẹ̀ tá a bá dáṣọ fún ọ̀lẹ̀ a tún wá pa láró o hmm. bàbá mi pa odà kó bá ń táwọn ọ̀hún ṣe. ẹyin bí n bá gbọ́ yín dáadáa kí n pa odà kí n tó àwòṣe. bẹ́ẹ̀ awo. bàbá ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní ewúrẹ́ tó bá da fánù òun náà láàfikò. Ah, èèwọ̀ beg but owó tó kù kú bíi one thousand five something so five something lórí ẹ̀ lèmi kó dání mo ní kó one thousand tó kù fẹ́ẹ̀ náà gbà pé bọ́sán lè ka kan ká má nìjẹ. ok ìwọ á jẹ mọ́wó tó wà lọ́wọ́ ẹ̀ a máa má nìjì oúnjẹ tó wà ní tó yẹ. ìyá àjẹ mọ́wó tó wà lọ́wọ́ pẹ̀lú kí ni. ee bọ̀dá mi ṣé ọmọ kí mò ń sọ fún yín ṣé ọmọ kí mò ń sọ fún yín ẹ̀ gbọ́ ẹ̀ ń ṣàfarawé bọ̀dá mi ẹ̀ ṣàfarawé yìí ẹni tí ò dẹ̀ níyà kó ń dégbò ẹ̀yìn ẹ mọ bí tẹ ti wá o ẹ mọ orúlé ta ti jáde mú mi náà ní pé kí n kìlọ̀ fún yín pé kí ẹ mọ ọmọ ẹni tẹ́ ẹ̀ ń ṣe o kẹ́ má dojú ti wà òun lẹ bẹ̀rẹ̀ yìí sí tẹ́ ẹ̀ ṣàfarawé dèjì dèjì dé pé ìyàtọ̀ tó wà láàrin yín gédégbé báyìí ló hàn ẹ wá ń farawé wọ́n fún wa lówó owó tó ìwọ̀ owó tó ń ra manage tó ń kó fún wa kaba manage ẹ̀yin lẹ́yìn òfẹ́ ẹ ti wà ókè àbọ̀ ẹ kúkú sọ tẹ̀lé. lis ten ọmọ mi farabalẹ̀ sórí ọkàn ni mo ń ṣàfarawé ni wọn náà wọ́n sì gbà tó lọ sọ́dọ̀ mọ́ mi wọ́n fún mi ní two thousand naira ní two thousand tó ń fẹ́ tó kó one thousand ṣé one thousand tó kú lọ́wọ́ yẹn tí a lè ná fún two weeks or three weeks ẹ́ so má sọ̀rọ̀ lọ síbi tó ń sọ̀rọ̀ ẹ̀ lọ́yìn rárá. ah how far <laughs> mo wà sálẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìfẹ́ rẹ̀ hello. afa ti ma n ba sọ̀rọ̀ báwo ló ṣe máa ń ṣe báyìí náà ṣé o fẹ́ máa pa action ọmọ yeah because mi gbógun lè ṣe bóyá ọmọ yẹn gan kó mi anyway I'll do it myself. dára sí mi báwo ni. gbẹ́gbẹ́ mú wa o. ṣé ọ̀rẹ́ yìí ṣé kò kì í sọ̀rọ̀ ti tèmi fún yín torí anytime tó bá pe ẹ̀gbọ́n ẹ̀ báyìí mo máa ń sọ fún pé kó tiẹ̀ gbé fóònù fún ẹ kí èmi bá sọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ gbọ́ mọ́ mi ṣé lóòótọ́ ni nǹkan tó ń sọ. má dá lóhùn má dá lóhùn tó bò ló ń kó fún ẹ ló ń sọ fún ẹ sìn. Ah, ah, kí ló mean by that. <laughs> wọ́n lẹ̀ ń wọ̀ṣù. ṣé pé yẹn ni wo wọn ní ọjọ́ tá a bá rí bi ọjọ́ yẹn gan níbi ìrọ̀lẹ́ ẹ ó yà ó fẹ́ kó mọ ìgbóni nífẹ̀ẹ́. wọ́n lè kó gbé ẹ mọ́ra bí ọmọ àlọ́ ọ̀rẹ́ ìwọ̀n ọ̀rẹ́ ẹ ṣe gan-an ó ọ̀rẹ́ mi inú mi ò dùn yóò sí. mo sì mọ̀ pé tí n bá dé àyìn ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀ dùn mí ọ̀rẹ́ mi jẹ́ kí inú rẹ̀ mọ̀ dùn inú tèmi dùn láàárọ̀ mi lé ẹlẹ́mu. àríkẹ́ fọ́ọ̀rẹ́ mi lẹ́mu. tá a bá tiẹ̀ wá fẹ́ ṣe fàájì náà ntọ́ yẹni ló yẹni ah, okùn ọrùn ò yá díẹ̀ ó sì yá díẹ̀ ni tó mú lọ́wọ́ ni òlójútì sẹ́rẹ́ àwọn kìnìún olórùn jàtìjàtì ẹ mọ̀ bẹ́ẹ̀ sì lé wọn ìwọ o sọ fún yẹlẹ mu wọn bẹ fáwọn olórùn òórùn orí wọn mú mi mo ṣe dúró ìgàn wọn rùn sí mi. àwọn olórùn lọlé wọn dáadáa hmm. dúdú. yẹlẹ mu lẹ ẹ kú ọ̀rọ̀ ajé o bóyá ní sọ wọ́ ya àdúpẹ́ eh, àrẹ̀mọ́ ló fẹ́ wá mẹ́mu níbí ṣùgbọ́n àwọn olórùn òun ò lè bá wọn jókòó pọ̀ láti mẹ́mú mi ọ̀yà ọmọ bọ́ọ̀sì lè wọn kọ́ máa lọ. ń lè wọn ń lè wọn. kíkẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ta ni ó ọmọ tí ọgọ́ ó àwa ló lóorùn bí ọgbọ́n ọba lọ́la bó ṣe sẹ̀mí mọ́rùn làwọn náà sẹ̀mí mọ́rùn èèyàn náà níbi tiwa èèyàn sì làwa náà ó bá kẹ́tẹ̀ kọ́tẹ́ lọ́pọ̀ mi báyìí iṣẹ́ yẹn máa ní iṣẹ́ ẹranko ṣé ọ̀ọ́rí àwọ̀ lálára mi ni ṣé ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yin ni àrẹ̀mọ àrẹ̀mọ bá jókòó máa mú ẹmu ní ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn bóyá lé wọn lọ ni o bóyá lé wọn lọ àrẹ̀mọ ní wọ́bí o ẹ̀dàkùn níbo la ti wá gan. abẹ́ ọ̀rọ̀ ti orí di ara di ara. ìyá ẹlẹ́mọ̀ rẹ̀ mi ọmọ ń fẹ́ mu lọ́wọ́ wa nu. ká padà wá ọgbà hálà mi ọ̀rẹ́ mi ọmọ tí ó ṣẹlẹ̀ hmm. àwa mọ̀ mi rè níbí báyìí kí ni mo wí bọ́ ọ bá rí mi ní àárín àríkẹ́ kọ́ gbá mi ní etí. àmọ́ ìta rẹ̀ yóò dúró sanwó rẹ̀. ẹ má bínú. ká mọ̀ lọ ká mọ̀ lọ ká mọ̀ lọ. Mm. ọ̀dà. wọ́n yìí ya tàǹbà bá yín lẹ̀. ẹ má dà lóhùn àwọn olóòórùn. dàsáàkì o. ìyá ọlẹ́wọ̀n ò mm. ní yá iṣẹ́. dákúté ẹmu tá a lè mu bíi oṣù mẹ́fà wà nílẹ̀. a ó bẹ lágbàlá rẹpẹtẹ. wọlé ọkẹ mu jáde. ẹnu ìgbẹ́rẹ́ bẹ́ẹ̀ ń bẹ àdúgbò. bẹ́ẹ̀ ni o lóríṣiríṣi. ọ̀ya ẹmu ta. labi. ilé òjò kí ló ṣẹlẹ̀ ojú rẹ kọ́rẹ́. inú ń bí mi o. inú ń bí ọ bíi ti bò kí ló ṣẹlẹ̀ ta ló ṣe ọ ṣé wà tèèyàn ń jà ni. ìkejì rẹ ṣẹ̀ o awuyemi ọ̀dọ̀ rẹ mo ń lọ báyìí o kódà mo mo mo fi dán lójú gan pé ìgbà tí mo gún fi padà ó sì mọ ó sì ó sì ó sì awuyemi mọ bó ṣe wà ń. kí ló ṣe. yọ̀dà pọ̀ ṣé ó dáa kíyàn gbéṣẹ́ fún èèyàn kó o kú lówó kó mọ̀ wá sí sí ọ̀run. ó sì mọ̀ dòwó padà. ìwà àbàjẹ́ ni. ìwọ náà ni pé wà àbàjẹ́ ni ah. ìbọn ẹ̀kọ́ tí bàbá rẹ̀ wà á kọ́ òun èmi fẹ́ lọ́ọ́ lè kú ah, lé ah, nígbà tí fi mú orí rẹ̀ tí ó fi di ẹsẹ̀ tí ó di ọrùn bóyá tí ekun mọ ọ̀tún ọmọ já sí tòsí olùdó ọmọ pé. irúṣẹ́ wo gan-an ló bẹ̀ẹ́ tí ò bọ́ jẹ́ tí rùmí ò wá lè sè fún ọ. a dáa fún ẹ ọ̀rẹ́ adáyọ̀ ní sori burúkú bá ṣe bí nínú o iṣẹ́ tí mo gbé fún awóyẹmí hmm. iṣẹ́ tó yẹ kó ro ẹ̀yìn awo lọ́rùn jù láyé yìí ni. irúṣẹ́ wo. onírúṣẹ́ wo mo ní pé kọ́kàn bá mi ya ọmọ kan wèrè kọ́kàn yà wèrè. kéèyàn yà yàn wèrè kìí ṣiṣẹ́ tó dùn sí i wọn náà wò wèrè dùn wò lọ́jà àmọ́ kò ṣeé bí lọ́mọ sínú àwọn òbí rẹ̀ ó dùn sí tá a bá yàwó náà wé mi. wọ́n kàn báyìí ni sọ́mọ nǹkan tọ́mọ náà ṣe ni eh. sọ́mọ nǹkan tó ṣe ni. wèrè dáa irú iṣẹ́ táwa máa ṣe ni irú àwọn iṣẹ́ àwọn tí fáwọn olóòkan ayọ̀námọ́ lọ́rùn mi làwọn ò lè jà rògbò káwọn wá ṣètò ọ̀sẹ̀ pàwòrì sáyé wọn kọ́rọ̀ wọn dà irú iṣẹ́ táwa máa ṣe ni. wọ́n gbèmí ìwà àtọ̀rọ̀ tútù rẹ̀ yìí sá hmm ó sì mú ó kó síyàn lọ́pọlọ ó kó síyàn lọ́pọlọ ọkàn yóò sì balẹ̀ wẹ̀sì òsàké mọ̀ dá ọlọ́lá o. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́ọ̀pá torí ìgbà tí ìṣẹ̀lẹ̀ báyìí ni pé gbogbo owó tí awóyẹmí gbà lọ́ọ̀ lẹ́yìn dá padà fún un. ó dòwó padà àwọn gbẹ̀mí ó dòwó padà <laughs> kò gbowó kò sí wàhálà. mo mọ̀ pé kò sí nǹkan tí èèyàn lè ṣe nítorí ìfẹ́ yẹn. orí ìfẹ́ yẹn gan-an gan-an gan-an ló jẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ lẹ́nu. rìlí. ó tọ́ ni tí máa ní kí n gbọ́ gbogbo nǹkan tó mọ̀ mí sọ èmi àti àlejò sí papọ̀ bọ̀ kò sí nǹkan tó lè sọ fún mi kò sí mi ò lè ṣe kí n má fẹ́ ẹ torí èmi gan-an mo ti láìkẹ́ tipẹ́tipẹ́ mo kàn ń díbọ́n ni. ó tọ́ ni mo fẹ́ kó kọ́kọ́ jù sí mi ni. ẹ ẹ fine sori kò sí wàhálà mo promise pé màá change but mo fẹ́ bí ọ ó ṣe jẹ́ wípé kò jẹ́ ìsinmi ẹ̀yin obìnrin máa ń gbà fún mi ayé ti lajú gbogbo yẹn lọ́nà tí obìnrin náà bá nífẹ̀ẹ́ ọkùnrin a woman can always walk up to a man kó dẹ̀ sọ fún pé òun nífẹ̀ẹ́. yeah is that so. na so. láyé ìsìn bẹ́ẹ̀ni. èmi ò lè ṣe irú ẹ̀ o má bínú. ta ni pẹ̀lú èmi bí mo ṣe fáìn tó tí mo ṣe rẹwà tó lọ́mọbìnrin eh. ni mo wá bá ẹ tí mo ní kó o fẹ́ mi irú ìwà wo ló máa wò sí mi sòótọ́ má parọ́ o. Ah, ah mi ò ní sọ pé cheap now. irọ́ ni irọ́ ni wàá sọ. mo máa bẹ mọ ẹ. Hmm. irọ́ ni wàá sọ. bíbí ó sọ fún mi pé ọ̀túnla ló máa dé àwọn ah, àjọṣe wa délé ni. bíbí mo mo sọ fún ẹ pé ọ̀tún ọmọdé rà tí bọ mo èdè ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni mo á ní pé kí n máa bọ̀ kí wàá surprise <laughs> surprise ẹ náà da i love surprises um, lest i forget uh, that is ọmọlára ìyàwó ọlákúnlé. hi hello. mo mọ̀ kó di máa kó àwọn irú ilá àtàwọn ẹ̀gúsí yẹn dání. kò jẹ́ ìròyìn náà <laughs> for real mo já wọlé ó kàn fi ilẹ̀ o. understand kan tó ṣẹlẹ̀ mi sórí tó ní nǹkan tó ń ṣe ó yé ó dẹ̀ yé wọ náà tó ti yẹ understand là ní níbí tó ti yẹ. understand mi ni wọ́n yẹ kí ni gbogbo rẹ̀ dẹ̀dẹ̀ tó wá fojú mi níbí báyìí rubbish. ọmọlára ò ní ìlú méjèèjì ọmọlára ọmọlára. àrò àrò ọ̀sán máa gbọ́ wọn. sọ fún ẹ irú àwọn ìwà òṣì tó máa ń wì ó máa máa kó bèrèkèrè ṣọ́ọ̀fì ṣe ẹ́ ni. orúkọ ẹ ló máa máa pè ń ta dèjì dèjì dèjì báwo ló ṣe máa ń ṣe báyìí náà ìyẹn ò tún wá dùn mí tó àwọn ọ̀rẹ́ ẹ̀tẹ́jọ́ ń kóra yín kiri ó tún máa máa kó bèrè wá sínú ilé kan náà tó ń gbé mi wá dèjì irú láìf wo lélẹ̀ náà tó bá yà wá nípa onífẹ̀ẹ́ mi á ah, ah, ṣé wífẹ́ òṣì tó ní sí mi nìyẹn ni tó bá tiẹ̀ lè respect mi ta respect mi nulẹ̀ for crying out loud Deji later you tell me you love me is this how much you love me. Oh, oh, okay fine fine. mo understand gbogbo nǹkan tó ń try láti sọ ok see o ò lè máa pariwo ń bíbá yìí èmi kọ́kọ́ mò ń gbé bíbá yìí náà you don't have to shout on top of your voice kó tó make point eh, clear to me. Deji don't say that to me again má sọ fún mi kí n má pariwo irú ọ̀rọ̀ ṣíwó ló ń bá mi sọ. come in. DJ my man. what's up? <laughs> <laughs> uh, baby, jókòó, jókòó, jókòó. <laughs> Um, this is uh, Arike, my baby. Hello. Hello, how are you? I'm fine. Kí ló ṣẹlẹ̀? Ẹyẹ ọ̀sán fẹ́ yẹ kókó ń bọ̀, ẹyẹ dẹ̀ sàlọ̀. Àjọba no class, next mo dẹ̀ máa wẹ̀yìn, mo lè rí ẹ mọ́. Wọ́n má bínú jàre, um, dára ló sáré pè mí pé kí n wá. Um, ṣé kò sí problem? Ah, no, no, no, no, no, no, no, no, no, no. Um, Dara, what's up? How you doing? Fine. Um, Oh. Uh, you know, you guys should have done something. oh, shit. Dawak! Kábíyèsí, kò ní sábúrú, ẹ fọkàn balẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọn ò jẹ́ kára yín ó yá ẹ fọkàn balẹ̀ ẹ fọwọ́ páwó ẹ fèrè jìgìdóbì ẹ sì pẹ́ bí mọ́kẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ ni ó rí o bàbá ẹ fọkàn balẹ̀. ọ̀tún hmm, ṣé òkè mi gbọ́ngbọ́n lòkè kàkà kílẹ̀ òkú ilẹ̀ ó yà ṣá ni àìgbọ́kú ọkọ̀ bẹ́ẹ̀ la kì í gbọ́ kó àdá ṣùgbọ́n ọ̀tún àìsàn láríwò àrítọ́lọ́jọ́ mú ṣe tí ń bá relé ogbó gẹ́gẹ́ bí àṣà àti ṣe àrẹ̀mọ mi òun ni yóò bọ́ sórí àpèrè ìdí èyí nìyí tí mo fi ránṣẹ́ sí ẹ ọ wàá mú àrẹ̀mọ. ọ wàá mú àrẹ̀mọ ọ mú ilé balógun yóò mú yíká gbogbo òrìṣà inú ìlú yìí pátápátá láìkù ìkankan. kábíyèsí bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ ń dẹ́rù bà mí lóòótọ́ mọ̀ pé baálé ilé ìṣòro kíkà ló mọ̀ nǹkan yẹn kò tí ì kàn mí. àti pé òṣùká gbàǹgbà tẹ́lẹ̀ ń kó rẹ́rù àgbà bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yìí ẹ̀ ń dẹ́rù bà mí ni kò síkú kankan lójú yìí ṣe ti gbọ́ ogún ọdún lónìí gbẹ̀ngbẹ̀yìn lòkè òkè gbẹ̀ngbẹ̀yìn bàbá mi ẹ̀ ti sìn mí débi kankan ẹ̀ sì sìn mí ṣe gbọ́ ẹ̀ dárayá bàbá mi. kábíyèsí wọn mú àrẹ̀mọ lọ sí ilé balógun wọn ṣe àlàyé fún gẹ́gẹ́ bí ẹ ti wí fún mi yìí wọn sì ṣe ètò náà bó ti tọ́ àti bó ti yẹ gbogbo àwọn òrìṣà náà ni wọn mọ̀ lédìí ẹ̀ nǹkan láàrin ẹ̀dẹ̀ ìyá ń gbé àṣeyà nílò àṣà àtìlẹyìn àṣeyà nǹkan ẹ ṣe. àìsí máa ń tẹ̀tẹ̀ bí kó mọ̀ mójú ẹsẹ̀ ó yọ tọ̀nà tí ibi tá a ti kú òkú. bàbá tí ìbánigbàgbé tí gbàgbé mi ṣe ẹ jẹ́ kó yé mi pé ọba olúwayé la fílẹ̀ tá a ti ń bọ̀ olúwayé. ọkàrí kí ni mo ní í ṣe. ẹni tó bá tásìkò tó yẹ ká bọ ọba olúwayé tá a bá bọ. ẹni yóò mú ni bàbá. ọkàrí ọkàrí. mọ̀jẹ̀ múra òjì ọmọ agbọ́ ti kú yọ ọmọ yọkọ̀tọ̀ nípun ajífa ìjọ ní ti jẹ́fà ìkun ọ̀ni òtó rògbòdó pẹlẹbẹ nínú akéèkú yá mọ́ omi ṣàlòjú ọmọ agúnyán dúdú fàlejò dúdú lórí ẹni dúdú ọmọ agúnyán pupa fàlejò pupa lórí ẹni pupa ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ láyé ọmọdú ṣẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ẹ̀ṣẹ̀ náà sì tọ́ orí pé ojú bọ̀kànlá dé yìí dé yìí òrìṣà lọ́run láàpẹ̀ òrìṣà lọ́run tọ́ba bá ti ń bu òkèlè mẹ́wàá sẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ní ìgbà kan ìyẹn fi wí pé òṣà tí àgbáyé àmọ́ ìyọ tiẹ̀ lọ́tọ̀ ọgbọ kìtàn ó kú ọgbọ sùnwélé burú ní bọ́ bá jẹun ó kú. lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ẹ̀wọ̀rọ̀ orin kòkòdò tí rú mìnìmìnì. kí ni wọ́n pé jẹ́. ẹ ń bàbá ẹ pé oògùn àmọ́ jaja oògùn àmọ́ jòbì oògùn àmọ́ ni oògùn àsìmọ́ mọ́ ẹmu. a máa ah, mọ̀jì ajá a máa jorógbó a máa jòbì a sì máa mẹ́mu. ọ̀kàrí ọmọọba oògùn mìnìmìnì ní torí òkè aṣọ ló mú màrìwò sára ogun yagba yìí ogun méje lógún mi ogun ọlára ni wọn ajaja ogun onírè wọn amújẹ ogun ọlámọlá ní jẹkùrù funfun ogun onígbàjámọ̀ ìwọ orin ní jẹ ogun ọ̀pọ̀ yàyà wọn àjẹgbìn ogun gbẹnàgbẹnà oje igi ní mu ọ̀tọ̀lógún onírè àtẹ̀kútú tó bá ti jí pẹpẹpẹ ìrì ẹmu ní kúkú tọrọ ọ̀tọ̀lógún ojú tí ò ní omi gbérégbéré lójú sùn kálọ àgbọ́dọ̀ fara nù díẹ̀ ká má fara bà kálọ. lákàáyé o ọ̀sìn mọ́lẹ̀ ẹ máa rí kókò lòdúró mi ojú ẹsẹ̀ rẹ náà la yìí ń tọ̀ má jẹ́ owó alọ́wọ́ o. ọ bàtà ọ bàtà ọ bàtà má gbà wá bí ẹ̀ka báyìí. Hmm. ẹ ṣàpò ẹwà olórí hmm. hmm. wo yóò ń dìrí gbìyànjú fún un rẹ yìí o ẹ wọn bèmí náà di tèmi yóò ẹ wo ẹ dákun mo bẹ̀ yín ẹ tí ì lè lọ o torí bẹ́ẹ̀ bá ti di tolórí tán ẹ bí mi náà dirun orí mi. Ah, mm. ah. ìyá mo pé ó ṣe wá lè jowú tó báyìí ẹ ṣé torí ọdún ogún ṣẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ ṣe nù lù wáyìí lọ fi fẹ́ múra kankan tó báyìí ó mọ lè múra táyà ọba àbí kí ni. bá àti ẹ̀ múra tó yàwó ọba àwa náà ó sá múra àbí ẹ bá ń dirun mi. ojú gbòòrò. òyáyà bàbá balógun ẹ rọra o. àyà mi ò pè wá ìyá dìrì hmm? ẹ kú iṣẹ́. ìyáwó rẹ mọ ẹ pẹ̀lẹ́. ẹ mọ pẹ o. ìwọ ọ̀rẹ́ mi wọn bèmi náà di tèmi hmm. wọn bá ń dì í ẹ ó jẹ. ọ̀rẹ́ wa ní ọdún eégún tí wọ́n ṣe lọ́tùnla yìí hmm. wò ó dàdìrẹ́ lé kódà gẹrù oṣù ah, gbogbo tí wọ́n dì fún ọmọ tí ń múra rẹ̀ ah, kalẹ̀ àmọ́ ah, bọ̀rẹ̀ wá di ìrúlẹ̀. mo fẹ́ ṣe ga. ó dáa ẹ mọ̀ pẹ́ tó tiẹ̀ wá ní ìyá alákùnlé mo mọ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ o. kódà kò sígbà tí ó wà bá ń ṣerun láàfin tí kábíyèsí èèfún lówó tó tiẹ̀ wá rọ́dún eégún ṣẹ̀ṣẹ̀ tá a fẹ́ ṣe ń lu wa lọ́tàn láì èmi gan ti wá di aṣọ oríṣiríṣi mẹ́ta kalẹ̀ fún. olórí gbogbo èèyàn náà ló nífẹ̀ẹ́ yòóndìrì àmọ́ dákun ọ̀rẹ́ mi rántí pé mi náà kà sọ o. gbogbo rẹ̀ fún yòóndìrì o. ọba fẹ́ràn rẹ púpọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni òkú àṣírí tí mo wá ń fi hàn ọ́ wò ò ní rí ibẹ̀ ni kò ti bẹ̀rù bàbá tó bí ọlọ́mọ. yìí ṣe é ṣe kílẹ̀kẹ̀ ó já kó mọ̀ pé mọ́ yìí ṣe é ṣe kílẹ̀kẹ̀ ó pé kọ́ má jà ṣùgbọ́n ìkan ló dúró ń bẹ̀ ìlẹ̀kẹ̀ tó bá ti já kò tó pé mọ́. máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ báwọn ọ̀sẹ̀sẹ̀ bàbá rẹ̀ wọ́n fojú ọ̀sẹ̀sẹ̀ wọ̀nyí hàn ọ́ ó wúwo púpọ̀ ó sì lágbára lójú ẹ̀mí tèmi nítorí lẹ́yìn bàbá rẹ èmi ni gbogbo àwọn nǹkan tí ó yẹ kí bàbá rẹ rí mo mú dójú ẹ̀ ní tó yẹ kó fi hàn mí èmi náà rí i ọgbọ́n àwọn àṣírí wọ̀nyí ó wúwo nígbésí ayé ọmọ ènìyàn etí kankan gbọ́dọ̀ gbọ́ yàtọ̀ sí bí mo ṣe ń bá ọ sọ yìí. ojú ilé tá a wà yìí ojú ilé agbára ńlá ni ẹ̀yìn rẹ̀ lè rí jagajaga inú rẹ̀ ó mọ́ọ́rú. ẹ̀yin bàbá ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́nu sọ tẹ́ ẹ létí ò gbọ́dọ̀ gbọ́ yàrá ò la fẹ́ bẹ́lẹ̀ ìjà sí báyìí bàbá. ọ̀kàrẹ̀ ọba ló ní kí n wíjọ́ fún ọ bí iná bá kú àfẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ rẹ̀ lọ́kù páládì ò bá sí ń mọ́ ọmọ wọn ní jogún ẹbú èyí lọ bá rò èyí lọ bá rò èyí lọ bá rò kó rẹ̀ nífẹ̀ẹ́ yín lẹ̀ fún lọ bá rò àmọ́ ara ń fún mi láàrin yẹn. jẹ́ nǹkan kan mí fúkẹ́fúkẹ́ láàrin yìí wọ́n sì tọpinpin wọ́n tọpinpin. bàbá. bàbá. o káàró lè o. àǹtí mẹ́wàá ti rí dà. ó rè é ṣe gáà ni bàbá ìhùn rè é ṣẹ̀yọ. kò sì tí ì padà ṣé ò sí bàbá balógun. orí rẹ ti burú àrẹ̀mọ kọjá báyìí. àrẹ̀mọ kí ló dé. ẹ ìyá mi ẹ máa wọ́n ti. wọ́n ló ló ń bàbá balógun kí ló dé. ẹni ọwọ́ bá yín ṣerun ó ti lukùn ah! orí rẹ ti burú. bàbá balógun. ó ti fojú kó jàǹkà ìwọ̀. Ah! mo gbé bàbá balógun. ṣe ló tún sọ ní lẹ́kṣọ̀ láàárọ̀ pé. wọ́n ní ká ra handout kan two five ten ni so wọ́n á ní pé kí n sáré wá báyìí pé kẹjọ mọ̀ kó ti ṣe díẹ̀ tí mọ́mì ti sẹ́ńd owó sí wa mo ní kí wá bẹ́ẹ̀ pé kẹjọ kẹ kẹ fún mi lówó náà kí n lè ra handout yẹn. two thousand five. bẹ́ẹ̀ ni. anyway owó yẹn kéré lóòótọ́ but kò sí owó tó tó báyìí lọ́wọ́ mi for now bóyá tó bá jẹ́ di bíi next week or next two weeks mo lè rí owó báyìí fún ẹ but as for now bọ̀dá mi bọ́dọ̀ mi ṣe máa ní kò sówó lọ́wọ́ yín kò pọ́síbù náà ṣé Dèjì travel ni. Dèjì wo. ẹ̀yin Dèjì tẹjọ ń ṣe gbogbo tẹjọ máa ń jáde ṣe ẹ fẹ́ sọ mi kókò fún yín lówó ni abẹ́tẹ́ máa ṣàwọn sí mi. dìde pé àgbà tó ti sọ fún mi pé mò ń ṣàfarawé rẹ nínú mo ti stop. Ah, bọ́dọ̀ mi kò ń ṣe nǹkan tí mo mì nìyẹn nǹkan tí mo mì gbà yẹn ni pé ni pé bí kẹ máa gbá àwọn ọmọ kiri àwọn obìnrin kẹ máa mọtí àwọn yẹn ni mo ní kẹ máa kí kẹ́gbẹ́kẹ́gbẹ́ ṣùgbọ́n mi ní pé kẹ́ má tẹ̀lé rìn ṣe gbọ́. ọmọ omi sórí déètì tí wọ́n sọ yìí tó wáyé pé mi ò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn obìnrin à ń ṣe olóṣù àbí à ń ṣe wọ́rọ̀ ẹ̀bà ni owó tó déètì fún mi kò ní fún mi èmi mo mọ bí mo ṣe ń tẹ̀lé mo fi ń rí change gbà lọ́wọ́ rẹ̀ anyway ṣá tó bá dé ọ̀la màá fún ẹ ní owó tó béèrè àbí. primeiro, eu vou assistir. Na verdade, vale um ano de se Vamos ver, tá? àwágún tí ń wá bá ṣe máa ránṣẹ́ pé yín tẹ́lẹ̀ láti ilé ìwé ṣé rí ṣàdédé làwọn kan dé ni wọ́n wá gbé mọ́mì lọ àdèmọ́bí tán lọ wọ́n ní láti ìlú kan. wọ́n dé wọ́n wá gbé mọ́mì àwọn wo láti bo kí ló ṣẹlẹ̀ kí ló sọ pé ṣe ó dé. láti ìlú ọbaálé náà ti wá o a kò ṣáà rí i pé wọ́n kàn ṣáà dé wọ́n kàn ṣáà tiẹ̀ kó màmá ní pápá mọ́ra ni wọ́n rẹ̀ gbé wọn lọ. kí ni kan tán tọkàn ṣe. wọn sọ pé nǹkan báyìí náà tẹ̀ ṣe o. yẹ dúró náà ẹ dúró àwọn èèyàn kó wá láti ìlú ọbaálé wọ́n wá gbé mọ́mì títí wa èyí lè jókòó èdè òun kò tún kíjọba ìlú títí wa ń bí o ẹjọ́ ń bẹ̀rẹ̀ ṣe kọ́kọ́ sẹ́dẹ̀ jẹ́ kó máa gbé wọn lọ pé kí ló ṣẹlẹ̀. a gbìyànjú agbára wa ìgbà tá a gbìyànjú tágbára wò ká mọ́ la fi wọ́n lẹ̀ ni. ẹ jẹ́ ká lọ report ní police station now let's go there now. irọ́ ẹ̀ police station yẹn long time ni a máa lọ síbẹ̀ fúnra ara wa ó dà pé orí kábíyèsí orí ẹ̀ ti ń bí sẹ́ńtúrì tàwa lọ́kọ̀ máa ń bọ̀ ah. yẹmí dà. ó ti rìn lọ bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ìdí rẹ̀ ò mọ́lẹ̀ ń rèé ntí kálukú bá ṣe ní ọgbà o ìwọ mójútó iṣẹ́ rẹ ọgbọ́ òun lè rè fún ọ lọ́jọ́ ọ̀la tó gbádùn mi ẹ̀ jẹ́ kó òun máa rìn kiri kó máa sán káàkiri bí ẹni orí tí wọ́n sán gi tí ò síbi tí ó dúró sí. Si mo sì fẹ́ràn alákọ̀rí rẹ̀ iṣẹ́ ni kó lọ bá mi já ìwé kan. mo lè bá yín lọ. ọ lọ. ń lọ. báyìí inú àdùn. ò ní ṣìṣe àwọ ọmọ gbé ọ. ẹ wo ọ bá ń lọ sí ọ̀nà odò odò ìyá aláró ọ bá mi já ìwé má fọwọ́ kan mọ́ mi. má fọwọ́ kan mọ́ mi. ìjà fọ́pọ̀. mo fẹ́ fi ṣe àpò kan ni. Hmm. mọ̀ mo dé tán bá mo dé tán. Awóyẹmí Awóyẹmí fẹ́ máa sọ̀rọ̀ bí agbọ́n ìdí rẹ̀ ọ̀mọ́lé n ti ń wá kiri yóò sì kàdé nù. ọ̀rọ̀ àṣírí o àṣírí ọ̀rọ̀ ọ̀rọ̀ ń ṣe báyìí ṣé ló yẹ kó máa sọ pé fẹ́ lọ tọ́lẹ̀tì. ṣé tí bá ń ro mí kí n má wà bí kan láti tọ́lẹ̀ kí n tọ́lẹ̀ sínú mọ́tò ní. dídá àjèjì lọ dá wa lóhùn. àbàtà tó kún lókun lókun lọ́mọ ọlọ́jà mẹ́ẹ̀ẹ́dínlógún adíá fún ìgbà tí. wọ́wọ́nu sírálẹ̀ wọ́wọ́nu ẹyin tí ń délẹ̀ ẹyin kíní burúkú tẹ̀ máa jó sábàbà mi kọ́ tẹ̀ máa rẹ̀ fún ìgbò ọwọ́ tẹ̀ wọlé ni. kí lẹ mí nà kí ni ibi di pé èèyàn fẹ́ kí n dẹ̀ bọ́ sí abẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ kí n dẹ̀ toilet ẹ̀dẹ̀ pariwo lé mi lórí. bí ètí ń wú ọ̀bọ ti dún ọ̀hún ọ̀hún ti pọ̀ ti dòkú bẹ́ẹ̀ ni wọ́n ti dẹ́rùn ògún torí kò kú báyìí lẹ́lẹ́jà ta kò sí ìtúntà tiẹ̀ láàyè. má wù mí. má wù mí kí ni. lákúnlé. má wù mí. lákúnlé. má wù mí. lákúnlé. Dèjì kí ló ṣẹlẹ̀. Dèjì. má wù mí. lákúnlé. lákúnlé níbo. òkú tó ti kú èèbá láyé wíwí jọ kí yẹ̀rẹ̀ wúra wúra múnimúlẹ̀ mo mú ọ níyè. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ ó dá báyìí máa bọ̀ bẹ́ẹ̀ ìjọ tó bèèrè bá fojú kò nǹkan oṣù rẹ̀ ìjọ náà ní fún lásọ kí èyí ó rà. orí ẹgbẹ́ báyìí ọwọ́ mi bọ̀ bẹ́ẹ̀ ẹ ń lọ ẹgbàá báyìí. èmi ọwọ́ <laughs> ẹran mo káwọn ẹran dẹ́ta ìbọ̀gún bàbá mi. Awóyẹmí mo sì ti ṣàlàyé gbogbo kinní ìfọn pé kò jáwọ́ àwọn èsèká. wo ewúrẹ́ awo ò ní wọlé ọ̀gbẹ̀rì ká náà pàpà ọmọ o. àwo sí ìwọ náà wá ti gbàgbé ńgbà tó wọ náà mà pé ewúrẹ́ awo ò ní wọlé ọ̀gbẹ̀rì kó náà pàpà gbogbo àwọn márààrún tẹ́gbìmọ̀ pọ̀ mọ̀ ṣàlọ́jẹ̀ ìdìbò mẹ́kùn lójú òní tí èsì pé orí wọn sùn kòtò àdá àṣà ni. àbúrò pé kúrì ìtì ó sùn lórí kòtò àdá àṣà. ó ó dòdì ó lè sùn bẹ́ẹ̀. torí tiẹ̀ ni òbí ẹ̀ bá ṣe pé ibì kan tẹ̀mí rẹ̀ jọ gbé wáyé ni n tí n bá fojú wọn rí ẹ káre níbo lẹ ti ń bọ̀. mo ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀. ají gini arìn gini arìn gini gini báwọn lálẹ́ dé ọ̀gíní àkè morúkọ ikú kíkú ó pa ní àkè morúkọ àrùn sọ ní mo tọ̀nà títí mo dé ìlú òṣòro ara sékì láyà kẹ́nikẹ́ni má sì nàní bá nàní àríjà bàbá mi pẹ̀lẹ́gbẹ́lẹ́ ní eréwé kókò lágbàlá hmm. kí ló wá ṣẹlẹ̀ báyìí. Ah. kí ló ń ṣe mí báyìí ibi tí mo ti toilet ni mo ti bára mi last so what am I doing here. àánú rẹ ṣe ní lórí rẹ má lọ sunu wò ó ní ọlọ tọ́lẹ̀tì àánú rẹ ṣe ní níbo ni tí n bò jù ọmọlúwàbí. ṣé rí ọmọ ìlú agelu ni wá mọ́mí wa dẹ̀ la ní pé ká wá yọjú sí nílé ṣùgbọ́n ìlú ọbalẹ̀ là ń lọ wọ́n ní pé àwọn kan ń bẹ̀ ṣàwọn wá gbé mọ́mí wa làwọn òǹgbẹ kí ló gbé wọn fún ọlọ́màjẹ àríṣòro àwọn gangan làwọn alẹ́ ọ̀rẹ́ wa yìí tó ní òun fẹ́ ṣègbọ̀nsẹ̀ nínú igbó àfi bá ṣe ń gbọ́ ariwo ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ la bàbá kan báyìí. wọ́n ṣe máa kidnap màmú màmá nílùú tó lọ́ba tó níjòyè tó tún ní gọ́fìmẹ̀ntì tó lọ́lọ́pàá. Ah, ìwọ ló sì kó bá wọn wọ ló fẹ́ ṣègbàṣẹ ló tún pariwo yìí. rí àwọn ọ̀rẹ́ rẹ tí ń bẹ́nu lé ara rẹ ò balẹ̀ àti pé àbúrò rẹ obìnrin lóbìnrin yóò máa ṣe lọ́jọ́kọ́jọ́ ó yẹ kí n ṣàlàyé fún ọ lójú wọn ni àmọ́ ọ̀rọ̀ kùnkùn ṣe sọ fìtílà mo ṣe mú ọ wá sí àyìn kí ló ṣẹlẹ̀. ẹ ṣe o ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ kò ju ọ̀rọ̀ lórí ìyá wa lọ nítorí pé àwọn ìlú ọba lé tí wọ́n gbé ìyá wa irú òpó tí ìyá lè wà á mọ́ mo dẹ̀ mọ̀ dájú pé àwọn ọlọ́ba ilé gẹ́gẹ́ báyé ń gbọ́rò ìwọ̀n kò sí ìlú kan tó dáa mo mọ̀ pé ìyá mi ọ̀kan àlè sí nípò tó dáa níbi tán yẹ wáyé ẹ wo awo bí a ṣe fẹ́ lọ gbà wọ́n kó bẹ́ẹ̀ ni o ní tèmi àtàwọn ọ̀rẹ́ mi tá à ń jíròrò lé lórí o. ìlú ọba lé ah! ìlú ọba lé lẹ pè tẹ́ ẹ̀ fi dà lálẹ́ gàràgà lóòótọ́ ìlú ọba lé lé o ṣùgbọ́n balógun ọba lé pẹ̀lú bàbá tán bẹ́mi lọ́mọ wọ́n ṣe wà rèé hmm. kódà kò sólóyè tí ò mọ̀ mí láàrin ìlú náà tí mo sì èmi gangan fálára mi mo mọ̀ wọ́n ṣùgbọ́n ìwọ bá léde díẹ̀ ah! ìwọ bá lé dídá náà kò burú lákúnlé hmm? látàrí ọ̀rọ̀ tó sọ yìí torí àmọ́ kò tíya yín wà mo fira mi kalẹ̀ ń lọ mú ìyá yín wá. àwò wípé ẹ̀yin fúnra yín lè máa lọ sí ìlú ọba ilé àbáwá máa tẹ̀lé yín. Ah! má dán wò má rú lo oògùn ẹ̀ ọmọdé bá rọrùn ó wọ̀ ó tójú àgbárí tó fi jìn bójú ọmọdé bá rí yóò fọ́ pátápátá èmi nìkan ẹ gbọ́ tẹ́lẹ̀ mo ti sọ mọ́rọ̀ tí mo sọ mo ní ìlú ọba líle ń lẹ pè tẹ́ ẹ̀ fi dà lálẹ́ kàràkà irú ò gbọ́dọ̀ lọ o ṣùgbọ́n mo mọ̀ pé láyọ̀ gbogbo rẹ̀ ọjà sí láti fọkàn rẹ balẹ̀ ṣọ́ọ̀ṣì fún wa ṣe kódà kó tó di pé ń débẹ̀ àwọn babalájẹ ayé ìyálọ́jà òkè ìpẹ́ wọn ò ní jẹ́ kí nǹkan kan ṣèyá yín kí n fi débi bẹ̀. wo lábúlé ọkàn rẹ balẹ̀ sí láàbù owó bí wọ́n ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣègùn ifá ló lọ pé àwa ń gbìyànjú ọ̀run nílà bàbá àgbàmọ̀ yìí àwọn ló ṣe àgbélé ọmọ ẹgbẹ́ òṣùwọ̀n ẹ̀fọ́ kan lọ́wọ́. ẹ jẹ́ ń ṣàlàyé fún kò ní wílé pé èmi nìkan mo dá mo jà kí méjì. ó mi nẹ. sísí mi kan mú àdúrà méjì. ọ̀gá ọ̀rẹ́ balẹ̀ jẹ́ gan. bọ̀ lónà kí ló mọ̀ tó jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ máa ń like àdúrà. máa ní ká kó wà òkú. really no wonder. má ṣì ń mẹ́rin tó bá gbóbìnrin dé club mo ti máa kọ́kọ́ béèrè ní à

last night ó sọ fún mi kó máa ti jákò mẹ́rin náà kí ló wá dé. ẹ̀rọ ìkẹ́bi tí máa fi mú jàkídé lẹ́gùn kan wọn mo ti ń float à ń pè fàtí mo ní làárọ̀ ẹ̀rọ tẹ́rì bù mo kàn ní kí wọ́n bá máa bẹ̀lẹ̀ ìrìn àfẹ́ fẹ́ dáhùn. for long mo ti rí dèjì gbẹ̀yìn náà kí wọ́n á kún. ọ̀rọ̀ dèjì yẹn má dá lóúnjẹ rẹ̀ ó sọ fún mi pé yẹn òun fẹ́ tẹ̀lé lákùnlé lọ sí village wọn ìlọ pé tó máa tiẹ̀ lọ ọmọ àlóbi two days pátápátá ìtọ́ni àwọn máa ti dé láti bí ìjẹta ni wọ́n ti ń pè àgbo ẹ̀ fistop fistop kí ló ṣẹlẹ̀ bí ọmọ kan tó ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé tó bá fi máa dé gbogbo àwọn tíun tíun ah, ẹ̀fọn àwọn kòkòrò tó máa jẹun lábúlé. There's no easy there in the village, you know. Nípa gbogbo ojú ẹ̀yẹ jẹ́. Fọ̀rọ̀ Dèjì lẹ́jà ni tẹ́ka wá ṣayé. Ẹ Bámà. Òṣèkà tó lórí bá bẹ ń bí ó ká àbùkù ni o. Àwọn ọmọ mọ̀ bọ̀. Dára ẹ̀ wá. Ẹ káàbọ̀. Ah, ọkùnrin. Bóòlù. Kúṣẹ́. Ẹ̀yin ìyá wo, ẹ̀yin ẹ wọlé lọ́ntì. ẹ̀yin dákun àrẹ̀mọ ọkọ mi ẹ̀yin ìyá lákúnlé ọ̀rẹ́ mi ó ń dirun tí mo wá yìí dákun kí ni ìlú fẹ́ fi ṣe gan-an. ìyá mi ṣé torí ọ̀rọ̀ yóò nídìí lẹ fi mú mi kúrò nílé lẹ tún ní káwọn eléyìí ti ń gbálẹ̀ kan wọnú ilé lọ ẹ wo ìyá mi ọ̀rọ̀ yóò nídìí ọ̀rọ̀ àṣírí ni ẹ má ṣèjọ́nú ti ọ̀rọ̀ àṣírí ìyá mi. àrẹ̀mọ ṣé wọ́n tó tún wá jẹ́jẹ́ mi ò ní lè ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi fínífíní ni mo bí baba balógun ó takú mọ́ mi lọ́wọ́ ni wọ́n lé ó ní òsì tó jọ dákun ọkọ mi olórí mọ̀ kó ń dúró arákùnrin arákùnrin rẹ̀ kú oko lárákùnrin lọ sàǹbà sábò ògùngọ́ mẹ́rù kan lẹ̀ àrẹ̀mú dákun òun sọ bí yàrá kúnlé tó wù kò lẹ́nìkan o àfẹlẹ́dùà ní tí ó jẹ́ ló sì wá wá wá náà olúwa yìí o wá wò ó nínú òní wọn lọ́hùn wọ́n mọ̀ pé mi ní wá wáyìn àìwárí wọn níbẹ̀ tó ọmọ kọ́rọ̀ ló tún wá jẹ́ fún ìyá rẹ̀ báyìí dákun ọkọ mi ṣàlàyé fún mi. ṣe rọrùn ní yìí tẹ̀ sọ yìí kò kàn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni ò yín lẹ́sẹ̀ tó bá tásìkò àti su ìyá onídìrí fùrọ́là sẹ́gbọ́n ìyá mi mo ti rí yín náà. àrẹ̀mọ kó jẹ gbèsè àrẹ̀mọ. ìbọ̀kùn ìlú ìbòmí ilẹ̀ yìí ìbá gbalẹ̀ jí táyà lọ́fìn ìbá sáwùwù ìbọ̀kùn gbúgbúgbìnrin ìbálẹ̀ mi lọ gẹ́rẹ́ alápò wà ìbàgbápò jẹ́ àtàlẹ́gbóríṣìkì ti kọ́ wọn pọ̀ ojúlé tètè dájọ sí kékeré lágbèlè méjì ayé òun ọ̀run làbẹjì ọ̀sà àgbọ̀gbọ̀njú tẹ wúrẹ́ àpọ̀yá ntí làbẹ́làbẹ́ bí sàǹkó bá balẹ̀ tẹ́wútọ́ ọmọ ní sọ pé lóògùn èrùfọ̀ gẹ̀rẹ́ ntòkún yà lágbà tó dógún ọ̀pá tó ni mo náà mo dé yìí o ẹ̀yin ò nílẹ̀ ẹ jẹ́ ń lọrí kí n léèrè o torí mo fi sẹ́ràn mi èmi fún alára mi mo fara mi kalẹ̀ fọmọ ìyá onídìrí pé mo fẹ́ lọ mú ìyá wọn wá ẹ jọ bàbá mi ò mọ̀ ìlú kankan mọ̀ ẹ jẹ́ ń lọ láyọ̀ kí n dé láyọ̀ o ẹ ṣe ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ ẹsẹ. ẹ wàá tó mi o mo máa fẹ́ mú wá sí àkíyèsí ọ ṣe sọ fún ọmọọba kó yan àwọn ẹ̀ṣọ́ méjì tí ọ láàrin yìí kí àwọn ọ̀rẹ́ rẹ náà ká lè mọ yan fanda bàbá ilé dé òde káwa náà mọ yan fanda ká máa gbá pókè kó mọ̀ pé bí àrẹ̀mọ bá dépò bàbá rẹ̀ ah olórí eléyìí kò ní gbàgbé ah ọ̀rẹ́ mi ọpọlọ ẹ pé sórí bí n bá ráyè wọnú ilé ààrẹ mu ìfi ọ̀sàmúlélẹ́gbẹ̀ẹ́ mi torí ọpọlọ rẹ pé jù àmọ́ o bí kì bá ṣe ohun tó ń ṣẹlẹ̀ láàfin mo kú sọ fárẹ̀mà rẹ mọ́ ní ògbọ́ dákun ẹ wá tó mi bó o lẹsẹ wá sí ọ̀rọ̀ yìí onídìrí sí. bí n bá ná yé mi irọ́ ni mo pa. ṣé lóòótọ́ ni gbọ́rọ̀ náà ò yí ọ. ọ̀rọ̀ mélòó ni ìwà sọ tí wàá máa purọ́ fẹ́yìn ọ̀rẹ́ mi nígbà tí wọ́n bá fi onídìrí bọ òòṣà sọ̀rọ̀ náà wà ní lẹ́yìn báyìí ìwọ ló mọ̀. mo bá jẹ bẹ́ẹ̀ kò yá tètè fi tó àrẹ̀mọ létí. mo gbọ́ elédùà yóò kúkú kó wa yọ. bá mi ọmọ mọ̀ wípé bàbá balógun níbẹ̀ nídìí ọ̀rọ̀ náà. kí wá sí ló mọ̀. dákúnjá gbọ́sẹ̀ lọ jù. ẹwà tó ọmọ ọmọ ọmọ dúpẹ́ fẹ́lẹ́ dùn àwọn inú mi a sì máa dùn tí n bá ti rí ọlẹ́gbẹ̀ẹ́ mi pé sèmi nìkan náà lọ lédùn àṣẹlẹ yìí fún ọmọ tó pọn bí ó lè lélẹ̀ pò yìí ṣùgbọ́n kíní kan wá ń bẹ tó máa ń dùn mí torí mo ti máa ń dúró tí mo á lẹ̀ mẹ́bọ̀ ògiri táwọn ẹ̀ṣọ́ mi máa pé ọ̀hún yìí máa ń tì mí lójú ṣùgbọ́n ọlá pé ara bàbá mi tó ṣe díẹ̀ ni ṣùgbọ́n láìpẹ́ lẹ́yìn tó bá ti fẹsẹ̀ tẹ̀lé báyìí á wá sí ìdáná rẹ̀ akẹ́rù akẹ́rù wa á wá sí ìdáná tó pé àwọn òbí rẹ̀ gbọ́ mọ̀ pé orí èèyàn fẹ́ <laughs> ó dá irú bó ṣe wà kó tún máa wà nílé bí kò ti wà lọ́dẹ̀ mi àbí bó ló ṣe rí lọ́dọ̀ tiẹ̀. àrẹ̀mú bó bá lè sìn kankan fún mi inú mi ò dùn bó bá lè yan àwọn ẹ̀ṣọ́ mẹ́ta tàbí mẹ́rin tó o máa tẹ̀lé mi kiri sórí gbogbo àwọn ọkùnrin kéékèèké tí ń bẹ nínú ìlú ìtàn tẹ̀sí jámọ̀ kankan ṣé gbogbo wọn ní dẹnu kọ mí tàbí bàbá sì lọ síbi kan ọmọọba òdòdó kan rámì dànsákì bẹ́ẹ̀ sì ni ìyàwó ọba lọ́la òdòdó kan rámì lára rẹ̀ bó bá lè ṣe fún mi inú mi ò dùn. jẹ́rìí rẹ fẹ̀ǹtì ẹ̀rí fẹ̀ǹtì ẹ̀rí ẹ ṣùgbọ́n sọ́wárí ti àwọn ẹ̀ṣọ́ tó ń wí o kódà tó o bá fẹ́ kí gbogbo àwọn ìlú ìmọ̀ tẹ̀lé ọ àkàtà mi lọ́wọ́ ọmọ ọba ni mí ọba tó sì rí ìmúba lórí ohun gbogbo ni tó bá ti fẹ́ sàmọ́ béèrè wọn sì mọ̀ sí fún ọ tọgbọ́ aya mi ọ̀wọ́n ẹ wà á tó mi ah, orúkọ náà rú ọ rú ọ sọ orúkọ ó sì bọ̀ ọ́ ra amúrẹ́gì ẹ wà á tó mi ó sì gbádùn mi ọmọ bọ́ fẹ́ yẹn. ńláwọlé ayé ọlágòkè ńláwọ sálọrun àjàlá lùjù àwa mẹwẹ lówó òkun tolúgbọnrin èpè ti kàmọsí àṣẹtọ bàràká àwọn mẹ́tẹ̀ẹ̀ta kóra wọn jọ wọn náà pọ rúmìlà ọrúmìlà ní tẹmú lọ́wọ́ ní kópa àwọn òkun olúgbọnrin kópa olúgbọnrin èpè ti kàmọsí ní kópa kàmọsí àṣẹtọ bàràká kópọ bàràká anisanisa wọn nínú gbòdùdù níṣà wọn lọrọ àjáfukú gbàgbé ti sunbodò ọrùn ọpọlọ kẹta wọn wọn ní àlọ rè kẹtẹtẹ rẹ gbàgbé pípé làtẹlẹsẹ rẹ àwọn àtọrọ wọn gbọ́dọ̀ dúdú dé ìwọ ọsà. bíyà odò òdì kò ní bí babaláwo kó fi ajá bọ ipá Kaya kung hindi ko na ako, nangyayon yung herang ko. Kaya ponú ẹ ẹ̀rù bó ṣe gbẹ ó sì gbẹ háráhárá fọkùnmọ́ ti ṣeré lọ eléyìí iná ẹ̀ ti funfun ó ti gbiná pọ̀ jù. Ah. wàá bá ìwọ̀n tiẹ̀ ah, ah. iná tiẹ̀ ti kú ìyá àtàlàkọ́ mo wá gba àgbo yìí sí fọkùnmọ́ yọ ó sì fi àgbo èlò sí lọ fọkùnmọ́ yìí gan wàhálà ẹ̀ pọ̀ àgbo lé wa babalógun. ìyá wa ẹ rọra. ààrẹ ọkọ mi kú iṣẹ́ o dákun bàbá balógun ńkọ́. bàbá ò sí nílé. níbo wọn páwọn ń lọ. ìyá wa. ah akílábí. kára olè o yá wa. káàrí ọ̀dọ̀ ọkọ mi. ẹ kú rìn sí ò sí ìyá wa. dákun wọn ní òsì bàbá ńlé. bàbá ò sí nílé bàbá rìnrìn àjò. ẹ dákun ìgbà wo wọn páwọn òde ganan. bàbá náà láwọn rìnrìn àjò tó yun àti pé tá a bá fi rí bí ọjọ́ mẹ́ta bàbá ò padà dé. ìyá wa ẹ dákun kí ni nǹkan tó ń kọ yín lóminú tó tó yun. ẹyìn yìí tí ń kọ mí lóminú gangan ni pé bàbá balógun ò sọ fún kábíyèsí páwọn orí ìrìn àjò dèpò páwọn aráàlú gan wà gbọ́ irú ìrìn àjò wọn wà ń bàbá lọ báyìí. ìyá wa pàjáwìrì ló bọ́ sí bàbá náà láwọn fẹ́ lọ bì kan. ẹyìn dákun dúró náà akínlábí ẹyìn yóǹdìrí dákun bo wọn fi yóǹdìrí sí. ìmọ̀ yóǹdìrí kankan. ọ̀ sì gbọ́ kí wọ́n fẹnu lé ọ̀rọ̀ yóǹdìrí kankan. n ò gbọ́ nǹkan kan pàtàkì pínpín. Ah! kí n bá bàbá balógun ṣe báyìí fún torí ọlọ́run Eh? wọ́n sì nùnú ẹ̀rọ rò kí dodo má bàa gbé ah! eh! wo Akínlábí sọrí ọ̀rọ̀ yóò ń dìrí yìí eh! ah! kò lè yí ọ ah! ìbírùnrìn àjò wo wà ń bàbá lọ báyìí. dákun Akínlábí gbogbo bá rè sẹyọ níbikíbi báyìí wọn ò wí fún kábíyèsí páwọn ọ̀rọ̀ rìn àjò dèpọ̀ pé àwọn aráàlú gangan wà mọ̀. ìyá tó bá jẹ́ tó lógún dé ni ṣe rí àwọn ọmọ tí baba gan fi ilẹ̀ gan fúnra wa àwọn kò rọrùn. a kò fọ̀rọ̀ bólẹ̀ kò lè yí ọ kò lè yí ọ. Ah, ẹ̀yin ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́. ìbúsà yẹn wà òkè ní láì bọ́sẹ̀ ìbúsà yẹn. àti ṣọlẹ̀ mọ̀ pé bàbá lè tètè pèsè báyìí sí SUG. no but i need láti involve SUG mm. so tá a bá involve SUG bẹ́ẹ̀ yẹn hmm. tí àwọn company yẹn bá rí logo school wa ń bẹ̀ ó máa tètè yá wọn lára láti endorse ẹ̀. gbàgbé ẹ ṣe bí wàá reason ni ìyẹn wa náà ni tàbá ti déwájú ẹ who are those in power ṣe báwa náà ní SUG tá à ń sọ nípa yìí we understand ó ti yẹ. ok ok then ṣé eh, tí ní orí show yẹn a ní láti gbé the band wọlé a ní láti gbé Wizkid wọlé it's a it's a you know it's a student week thing so wọn gbọ́dọ̀ mọ̀ pé a gbọ́dọ̀ gbé big celebrities ah, wọ àwọn show yẹn then uh, if they actually sponsoring this event mm-hmm. wọn gbọ́dọ̀ the end, and objectives the reason why you wanna do the show yes, you understand yes. so we need to buttress uh, the reason why you wanna do the show oh, ah, right. on the proposal. Eh, kò sí wàhálà owó ajá àdìsí i just have that belief. Oh, eh, kò sí wàhálà um, jọ bá mi pe tọ́lá kó bá mi gẹ́tò mi mọ́ nítorí mi jọ. tọ́lá ni tọ́lá ni. yes dear police. Haku Joko. Yes, then. Yeah, sorry. But Patrick get you me, then uh, baby not get. Sure. Okay. Actually, budget page yìí, a gbọ́dọ̀ yọ àwọn kọ̀ọ̀kan kúrò bẹ́ẹ̀ kí a fi àwọn kọ̀ọ̀kan It all depends on the tó bá tó sanwó you know, kò ń ṣe owó kékeré. No, èmi ń bìlẹ̀ pé budget yìí ó ti pọ̀ no, mm. gbogbo proposal gbogbo gbogbo gbogbo fúnra rẹ. uncle patrick ṣe wa ok thank you very much o go. Yeah. baby. nǹkan tó mọ̀ jẹ nìyẹn so máa mú. no no no no nǹkan tó bá wà ní mind ẹ̀ o ní kò sọ fún mi what does this signify. jọ ta ló ní pint yìí ta ló ní pint tó wà lọ́wọ́ ẹ̀ sọ fún mi ta ló ní pint. you are the only woman in this house definitely ìwọ ló máa ní ṣé èmi mo máa wọ pátá obìnrin ni. baby ṣé mi mo ní pint yìí èmi mo ní pint mi kọ́ ni mo ní pint red èmi ò ń lo red pint mo wọ red pint size thirty two ni mo ń lò wọ́n mi nà èmi kò máa ní pint yìí. yeah mo ti rántí Janet ló ní Janet cousin mi ó wá sí bíbá ní jẹta òun ló máa gbàgbé sí bíbá wo Janet bó ṣe wà yẹn ó máa ń gbàgbé nǹkan gan ó lè gbàgbé rẹ̀ sórí ìdúró gan òun ló máa ní just take it away. hey baby sister Janet á wá sínú ilé mo trust sister Janet ó máa inform mi tó wá tó máa fẹ́ wá ó máa sọ fún mi pa àwọn bọ̀ wọn ò lè wá kó máa sọ fún mi pa àwọn bọ̀. tọ́lá um, you know one thing kò fẹ́ kí correction máa wà láàrin méjì kò ní dákẹ́ máa ní conflict you just have to learn to trust each other ó yẹ mọ̀ pé you can't do such a thing i mean so he's a, a changed man now and you can see and since o sọ pé janet ló ní yẹn just have to believe him ó ti yẹ you just have to believe him. ẹ ṣe gan. let love rain, right yeah. Yeah. What about them? Um, ṣe rè ọmọ olórí burúkú tí gbogbo wa ní ìjẹta yẹn mo kàn ní fẹ́ẹ́ fọmọ ẹlẹ́rìí mi ṣá lálẹ́ òun máa gbàgbé pátá yẹn sílé ṣe bèbí kúkúrú yẹn ọmọ yẹn shit. ọ̀rọ̀ àṣírí o àṣírí ọ̀rọ̀ o ọ̀rọ̀ àṣírí elédùà ó fún yín lálàáfíà ọ̀pá gbọ́rọ̀ tẹ̀sí fi ń kó wa jẹ́ inú ìlú yìí kò ní ṣe mọ́ yín lọ́wọ́ ẹ wàá dìde ẹ fẹsẹ̀ ara yín rìn nílùú yìí ẹ pẹ̀lẹ́ olúwa mi ẹ̀yin lọ́ọ́ máa torí ẹ̀gàn bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ bí irinwó bá ń bú ni irinwó a sì mọ yín ni èèyàn sùn wọn láàyè ó kábíyèsí bá a bá kú tán láàdé rẹ̀ elédùà wà nípa yín báyìí kábíyèsí olúwa mi kẹ́ẹ̀sì mọ́ wò ó àrẹ̀mọ gánjọ́lá yín láàrin ìlú yìí o nípa àwọn ìwà tẹ́ ń wù àwọn aráàlú ń ṣàdúrà fárẹ̀mọ̀ nítorí ìwà àti yín ẹ dákun olúwa mi ọ̀rọ̀ yóò ń dìrí ló gbé mi wá bá yín o ẹ ṣàánú mi ẹ dákun ní tí yóò ń dìrí ó jẹ ló bá wà lù yìí ẹ dákun ẹ mọ̀jọ́ rárin fẹsẹ̀ sí ẹ bá ń fi ẹnu àṣẹ àwọn bàbá yín bàbá babalógun sọ̀rọ̀ kí wọ́n tú yóò ń dìrí sílẹ̀ ẹ dákun torí ọlọ́run mo felédú àbẹ̀yìn mo fà àwọn alálẹ̀ bẹ̀yìn kábíyèsí olórí kábíyèsí mò ń jẹ yín. obìnrin tó bá wọ ìyẹn ti dàrí kọjá. Ah! sọ̀rọ̀ ń bẹ̀. olúwa mi ẹ dákun ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí onídìrí ó di ajá tó mórí lé gbọ́wọ́ gbòòrò ẹ dákun kábíyèsí kábíyèsí ah! àti àṣìlè sí báyìí lójú àti bá ti kéde gbogbo gbogbo agbóhùn gbé títí kí n tó mọ bá dá lójú àjà kí n tó mẹ́kọ̀ọ́ wà. adé fún ọ̀run ìlà lọ́jọ́ bàbá ń bá wọn lọ nípa ọmọ kájú ayé wọn ló kan lọ́ba lọ́ba wọn ló kan lóyè lóyè wọn ló kàn ń ìlà ń ìlà ń dèwọ̀ ní kí ló dé. ní kí ló dé jẹ́jẹ́ tẹ́pà jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́. ajẹ́rìíjà sá ńlá. dégùn ó ṣeun olókun asọ̀rọ̀ dayọ̀ ah, ah, bàbá gbẹrùgbù dayọ̀ pẹ́ mà ṣé o tó nígi yèrò oṣù tó jẹ́ kí bá búburú jà lórí èmi ẹsẹ̀ ah, ṣé bẹ̀rẹ̀ ń pẹ́. àṣà mi ṣé kọ́mí ń gbẹ́njẹ ọ̀rọ̀ yìí àbúrò akọjá ọ̀rọ̀ ya onídìrí. baálé mi ṣé kò tó torí mi mò ń béèrè pé kí ni pàtó ẹ̀ṣẹ̀ tí onídìrí yìí ṣe látàárọ̀ ẹ dá mi lóhùn. ọtí bímọ nílé lẹ́ẹ̀kan mo ti dá olómi lórí gidi mo sọ pé ó ṣẹ̀ ni kọjá mi lórí rẹ̀ ó ṣẹ̀ ni. ó ṣẹ̀ ni ó ṣẹ̀ ni tẹ̀wé ó ṣẹ̀ máa ní di pàtó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àbí kò ṣeé sọ ni. wọ́n fẹ́ mọ ohun tó ṣe ah. kò sí wàhálà ń bẹ ṣùgbọ́n tó wà dí ọ̀rọ̀ báyìí olúfẹ́dì rẹ̀ gbọ́ onídìrí àṣírí ìlú wa yìí tó jẹ́ pé àwọn àgbààgbà lù àtàwọn tí wọ́n jẹ́ amáwòmárò lù yìí àwọn ni wọ́n mọ̀ ń pa rẹ̀ òru lọ fi ti kọ́ ṣó yí ọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nu. ẹ̀ kí wọ́n ní ìjìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. yíwọ ò lè ṣé o mọ̀ pé ẹni tó bá ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ìdáná báyìí kó lọ ẹni tẹ́nìkan ò rí rí ó ti di ẹni òtútù. ó dẹ̀ yóò fetí kọ́ọ̀rọ̀ lásán lásán ló dẹrẹ òtútù ẹ̀yin èèyàn ẹ̀ sì bẹ̀rù Elédùmarè. ìlọtí wa ń bì ṣé o mọ̀ pé ní ìṣe ìlú báyìí òun ìṣẹ̀dá mi bá a ṣe ń ṣe mọ́ tiwa mi ṣé yí ọ. ó dáa àti ẹ̀gbọ́n ti onídìrí èwo tún ni tọba yín o torí àgbọ̀pọ̀ba yín ti fọ́ lójú. àṣàbí ah, ah. lọ́mọbìnrin yìí ọmọ kò bá mi ẹ àwọn ọmọdé tó ń ṣèpàdé àwọn ìpàdé tí òṣèlú tẹ́ ń gbé fúnra yín ẹ ọ̀sán pé gbogbo àwọn tó ń sọ èkó tó máa gbó lẹ́nu ìyàwó olóyè. <laughs> baálé mi ṣèbó lóyè nìyí láàrin ìlú àwa ti lélẹ̀ ayé olóyè èdè wa kí ni lọ nùlù tá a gbọ́ àbọ̀bá yín bá sì ti kú ní kẹsàn án fún wa. tóbi ń bẹ lọ́rọ̀ yìí ni. aṣàbí aṣàbí ẹbí ló mú pè ọ olùjọba dé ọmọ ọdún tó ń ṣèpàdé kí ẹ sọ àwọn ọkọ tí ò ṣẹlẹ̀ fúnra yín aláàbí àwọn bá wà ó ìsìn olùjọba ti wà ṣé yí ọ. kàn lọ́rọ̀ rẹ o ẹ bá máa tún jẹ o. ra kókó ah, ah, ó mọ̀ tójọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú bàbá. ṣé ò sí nǹkan. kò sí lábúrò. Ah, hmm, má tẹ̀ fẹ́ kí o gan báyà àmọ́ ìtàwá fi kí o. bẹ́ẹ̀ bá ṣe kì mí lára mi gbà. Eh, kò sí tí o da bá lo ti bejì déédéé ni bá lo táwọn déédéé ni bẹ́ẹ̀ ti rí lé yín. Hmm, bó ló wà dà báyìí. mo sáwó wá sí ìlú tí ń bẹ lọ́ọ̀kan yẹn. ìlú wa ń bí hmm. ìlú wa ni. bí tá a fẹ́ gbìndè ṣùgbọ́n wà wò ó hmm. kánò sí pé mò ń kánjú ni èké hmm. mi tó bá fanibó lóhùn. kílégùn mi ṣe tó lóhùn òfò rọ̀jò tó bá di gbóhùn bàtà ẹjọ́ yánu. Hmm. ẹ bàbá bí n ti rí bàbá rẹ lọ́jọ́. nǹkan tó fẹ́ lọ ṣe nílùú yìí ifá tí mo fẹ́ lọ ṣe nílùú yìí ó ṣe kókó bá ní dúró kájọ máa lọ ọ̀dọ̀ yín ṣùgbọ́n ẹ jẹ́ n parí nǹkan tí mo fẹ́ ṣe. bàbá rẹ lọ́jọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ tọ́ ọ̀ tí ì ṣetán ìgbà tí mo fi dé èmi náà bá fanigbó lóhùn. ó bà ní kò bàjẹ́. ó dà ó dìgbà kan ìyá wa ìyá wa ọláyípo ńláwó lé ayé ọlágòkè ńláwó sálọ̀run àjàlálùjọ àwa mẹ́wòó lówó ògún ni tólúgbọ́nrín ègbé ti kamọ̀sìn àtẹ́jọ bàràká àwọn mẹ́tẹ̀ẹ̀ta kóra wọn jọ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ń tẹ́mú lọ́wọ́ ni ó pa àwọn ògún olúgbọ́nrín kó polúgbọ́nrín ègbé ti kamọ̀sìn ní kó pa kamọ̀sìn àṣẹ ọ̀bàràká ń kó pa bàràká àní gbẹ̀lẹ̀gbẹ̀lẹ̀ ní ewé kòkò lágbàlá ìyá wa kíyè yín sọ bá fi wọn nílẹ̀ ẹ nílò láti fa kókó sọ̀rọ̀ ẹ gbéra aṣọ àná àwọn ọmọ yín ni wọ́n á fi nílẹ̀ ẹ nílò ẹ gbéra aṣọ. Ah! ṣiṣẹ́ obìnrin dà. ta lolúwa ẹ̀ fún náà ni. ha òpèrè omi ọkọ̀ lọ yàn ẹnikẹ́ni tó dánrú eléyìí wò ó fẹ́ mọ bí mo ṣe tó ó ń gbé mi wò mo fìrà mi hàn yín mo fìrà mi hàn yín. onílé ìdá o. àkànwọ̀ àkànwọ̀. ẹyin dà. balógun. balógun. dòdò ń dá wà ọkùnrin ogun mo rí ọ sówó mo rí ọ sọmọ. ọ̀rẹ́ mi ìwọ ọmọ wa rí ìṣeéṣe bí òkùnkùn a máa ká ni mọ́lé tó bá ṣe bí ọ̀sán a máa ká ni mọ́de. warawere òde àtòru wọn kì í jọ para wọn pọ ọ̀sán ẹ̀tọ̀ òru ọ̀tọ̀ èyí ti ṣe. kèrègbè fọrùn gbókun lé mi ọmọ rẹ wá obìnrin tó wá tú un pé jáde mo fẹ́ rí ẹ dákun àlejò mi bọ̀ ta ẹ máa ojú wo lè òrèrè ni wọ́n wá tú. mo ti ran mọ́lé mi ọmọ rẹ̀ wá tú ṣẹ̀ṣẹ̀ bí àgbo sódì nǹkan mi síkùn ni àbómidó sóti mi ta omi lọ kí ló mì ọmọ rẹ̀ gbójú wókòwókò kí ló wá débẹ̀ ọwọ́ rẹ̀ mo fi wọ̀ tútú tó tu nítorí wọ́n ti fi nǹkan bà á lọ́dọ̀ mi ẹ̀wòrán tí wọ́n fi bà á ni mo wá fún ọ gẹ́gẹ́ bí awo obìnrin ṣe wọ́n bí ọwọ́ agbẹ́bú. ọ̀kárí ọ̀rẹ́ mi ó ṣeun awo ọmọ ìjáwó arábìnrin súnmọ́ kó fún ọ lẹ́rọ̀. ọmọ inú mi mo ẹ̀bù nù ọ̀yà ńlá. lára kò séwu ló kọ́ ọ̀rẹ́ mi wá torí eh, mo rí ọmọ mọ̀ ni mo fi ṣe yìí tí kì í bá ṣe pé ojú awo tí mo rí kì í jẹ́ bẹ́ẹ̀ ọgbọ́n <laughs> ìdè lóbìnrin wà mo sì ti tú ọgbọ́n gbogbo àwọn èlò tí wọ́n fi parí èlò rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. ọ̀kàrẹ̀ ọ̀rẹ́ mi. o ṣeun mo dúpẹ́ ojúkòrò ò ní kojú jẹ o ṣeun ó dìgbà.

wọn kì í jọ para wọn pọ ọ̀sẹ̀ ẹ̀tọ̀ òru ọ̀tọ̀ èyí ti ṣe. gèrègbè fọrùn gbókun lé mi ọmọ rẹ wá obìnrin tó wá tú un pé jáde mo fẹ́ rí. ẹ dákun àlejò bọ̀ ta ẹ máa àlejò ń ojú wo onílé ni wọ́n wá tú. mo ti ran mọ́lé mi ọmọ rẹ̀ wá tú ṣẹ̀ṣẹ̀ bí àgbo sódì nǹkan mi síkùn ni àbómidó só ti mi ta omi lọ kí ló mì ọmọ rẹ̀ lójú wókòwókó kí ló wá débẹ̀ ọwọ́ rẹ̀ mo fi wọ̀ ọ́ tútú tó tu nítorí wọ́n ti fi nǹkan bà á lọ́dọ̀ mi ẹ̀wòrán tí wọ́n fi bà á ni mo wá fún ọ gẹ́gẹ́ bí awo obìnrin súnmọ́ bí ọwọ́ agbẹ́bú. ọ̀kárí ọ̀rẹ́ mi o ṣeun awo ọmọ ìjáwó arábìnrin súnmọ́ kó fún ọ lẹ́rọ̀. ọmọ inú mi mọ ọmọdé wà. tí ó sì ọ lófò tí ó sì ọ ládàánù ọgbà gbà lọ́wọ́ mi. gbà lọ́wọ́ ẹ sọ̀rọ̀ láìbù yìí ni. ẹ ti ṣe. omi mímọ́ tí mo sọ èmi ló yẹ mami ẹ sọ̀rọ̀ la. kí ni ṣe orí o síwìn ni àbọ̀ ó yà wèrè síkùn á fún yá rẹ lóògùn lò ò ń gbàwọ́ pápá èé ṣe ọkùnrin ọmọ rẹ ti dójú tì ọ́ kèrègbè rẹ ti fọ́ lójú rẹ. lọ́sọ̀dì ọ̀rọ̀ gbogbo ń tó dì í lẹ̀ ó ti tú n wá sọ fún ọ lónìí pé àti tí mo wá fi lọ tẹ́lẹ̀ àti tí mo fi lọ lọ́wọ́lọ́wọ́ ó ti dẹ̀kun. babaláwo ó ti ṣetán ọmọ rẹ orí mi ó fẹsẹ̀ halẹ̀ ewúrẹ́ tí ń fẹsẹ̀ halẹ̀ lójú olówó ẹ̀ kí ló fẹ́ ṣe pèrègùn ti dójú péré oṣó ti dójú ara mọ̀nàmọ̀nà ti dójú èsùn ipá ti dojú ọ̀rá. ọ̀gbẹ́ni. ọmọbìnrin tí wọn ò bá dá padà sí ibùba mi kí ẹsẹ̀ ò tó gbà àti wọ́ àti ìdílé rẹ ẹ fara kásá èmi mo wí bẹ́ẹ̀. irọ́ lọ pa. èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ojú mọ ní èpo àìmọ ní ọ̀fọ̀ ojú òní rẹ nílò ọmọ kìí adífá fún ní ọmọ rẹ lẹ́pà ọmọ kánáwó káàkó ń bí ipa gòní nídàá oṣù wọn ọ̀rọ̀ ìbímọ tí ń sọ olúmọ̀ ikọ́ babaláwo oníṣègùn ó kù díẹ̀ fún ọ ó kù díẹ̀ fún ọ torí òwò èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ tó bá tó bá ṣe bí iná mhm. kò ní bómi ṣe tó bá ṣe bí òrùn kò ní bójú rẹ̀ ìwọ náà ṣe bí ọlọ́hàràhàrà mm. kò ní báyé ṣe rẹ̀. ọgbẹ́ni mọ́lájú. tó o bá jẹ́ kí obìnrin wọn fẹ́ sí ara rẹ̀ rìn wá bá mi nílé mi mm. àrò gbà yìí mm. n tí ẹ rí lẹ́dẹ̀ yìí pẹ́rẹ́ ògbìn náà. irẹ́ ah! lọ pa ẹni tí ẹrú lẹ́rú tọ̀. ọ̀nì kí ẹ lù ọ̀pá torí pé o lè ní ọjà kùdà bẹ̀rù kì í. ọ̀nì tó lọ ìbalẹ̀. ẹ bára yín balẹ̀ ikú kì í pẹ̀tà lójú ran obìnrin ikú ò ní pa àrùn ò ní gbé ọdẹ ò ní ṣubú láéláé torí àwọn wèrè tí ń lọ yìí ìgbòlugi wọn ni wọn ajá burúkú tí ń buni jẹ wọn ti lọ bí òkú kànlọkànlọ. ojúmọ́ ò ní mọ́ kí wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ dèpo àṣàṣàmọ̀sì kì í dàsọ tiẹ̀ lódì. balógun gùnmẹ́kun yè wo ó arábìnrin yìí ó ti di dandan ká ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí pé kí ni onímọ̀ ògiri ògiri ògiri àlàpà. awo kí ló kò débẹ̀ ń mo lè ro ọkàn rẹ pàdé bẹ́ẹ̀ onímọ̀ ògiri kó ṣe dúró èyí ṣe ìṣẹ̀ṣe ilẹ̀ yìí ó gbẹ̀jẹ̀ bá a bá sì fún un kò ní rọ́jú kí ló dé ìwọ tí wọ́n fi ṣe atọ́kùn wàrè tó fẹ́ wojú ẹ̀jẹ̀ ní gbàgede èéṣe ọmọ ọlọ́sà àmọ̀dé orí òjì ara àjàmọ̀ ẹ̀tì wọn náà ohun kan náà. ohun kan ń tágbé. òun làlùkò fọ. ohun kan ń tàlùkò ó di dẹrẹ ní kẹtì ẹ ní mẹyàmẹyà èyí ti ṣe ọba kí ló dé. kàbíyèsí o. kí ló gbé ọ dìde lórí ààrẹ. balógun bá a bá pa arábìnrin yìí. ìyá kan fẹ̀mí rẹ̀ ṣòfò dànù ni. èmi kábíyèsí ti forí jálé agbọ́n. adéròǹkẹ́ irú iṣẹ́ pàjáwìrì wo ló rán sí mi báyìí. kábíyèsí wàhálà wà o. ọlọ́run ní járe o. ṣé kò sáwọn ẹ̀ṣọ́ ń tòsí. àwọn ń bẹ lókè lọ́hùn. kábíyèsí wàhálà ń bẹ. ọlọ́run ní járe wàhálà kí ló dé adéròǹkẹ́ làwọn mi ń gbọ́ ohun ẹnu rẹ kí ló dé. kábíyèsí àní mo ti fẹ́ ra kù. kí ló wí. mo fẹ́ ra kù. èèwọ̀ kí ló náà ṣe yìí. àní mo ti fẹ́ ra kù kábíyèsí. adéròǹkẹ́ gbàmá ti ṣàsìkò yìí. bí ibo. adéròǹkẹ. Ah, ah. kábíyèsí. gbàmá ti jó jásìkò yìí tọ́wọ́ afẹ́ra kù. bí ibo. ṣé o mọ̀ ṣá ọba tí wọ́n ń ṣe nílùú mi. òòṣà ńlá ọdún keje rè adéròǹkẹ ah, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ sọ. kábíyèsí. ẹ sọ mi. ó mà tóbi o ayé mà tóbi o adéròǹkẹ́ òòṣà ńlá tá à ń ṣe nílùú bàbá mi hmm. aláboyún la fi ń ṣètùtù rẹ̀. bẹ́ẹ̀ni aláboyún. ọdún keje sì ni tá a ti ṣètùtù náà gbẹ̀yìn. déròǹkẹ́ bàbá ṣètùtù ọ̀hún aláboyún méje ni. orí ìyá mi o bọ́ ọ bá wá wà fún mi àṣẹ ọba ọ̀ràn o ah. ó ti rí nu adéròǹkẹ́ ah. mọ́ o kọ́ ọ panu rẹ mọ́ ẹ̀dá ọlọ́run kan ò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ìyàwó ni kó o fi ṣe o àwo gidi ni kó o fi ṣe o kọ́ ọ ya wa bọ́ ti ṣe ọ̀rọ̀ ọmọ sọ fún mi. wá tẹ̀ sọ́tún mo sẹ̀ sósì mo wo wá mo wẹ̀yìn bẹ́ẹ̀ ni mo ti bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ kò sí ohun méjì ó ń fi ẹ̀mí mi lélẹ̀ ni. abẹ́ ẹ̀gbọ́n balógun. bàbá. ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀. Ah. ọmọ ẹrú onírètí rọ̀bẹ àbùsán onírèwọ̀n arọ̀gbàdà ọmọ bíbí inú onírèwọ̀n rẹ̀ mú sékélé àmúrí wọn rọ òun ò ní rọ̀bẹ nílé olúmakin ṣàgàdà mú rọ̀bẹ rẹ lọ́tọ̀ káì ọba yìí ti gbé gbùrùgbàjà ó sì fẹ̀mí rẹ̀ lílẹ̀ ah, gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe rẹ̀ àti nítorí pinnu àìní fún èèyàn bòṣà inú ọkùnrin yóò sì sọ fún mi tẹ́lẹ̀ bóun ó sì lọ yìí o. ó ti rí bẹ́ẹ̀ nu. ọkùnrin ń wọ́n mọ nǹkan tí o mú wáyé kò sẹ́ni tó mọ bó ṣe lọ ọba yìí ti wàjà nítorí ẹ̀mí rẹ ló sì ṣe wàjà ó lóun ò fẹ́ kí wọ́n tàjẹ́ ẹlẹ̀ sójú òrìṣà yìí mọ́. àgbà ìjòyè ẹ̀sùn wọn bí awo ẹ̀yin dà ìyá ọ̀rọ̀ tó fetí gbọ́ tó ìṣètọ́ọ̀mù tó tẹnu rẹ̀ jáde.